ọ̀rọ̀ mi ò ní pọ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀ rárá àmọ́ mo kàn sáré fẹ́ sọ fún wa ni program sebilu najat concept wa yìí ní agbọ́ lágbára tọlọ́hun program wa yìí máa máa wáyé nínú oore tọ́lọ́hun tún ṣe fún wa tí wọ́n ọ̀tọ̀ tọlọ́run ọ̀tọ̀ èrò ìbàjẹ́ tán bá rò sí ṣọ̀la kó tó di lálẹ́ gbogbo ẹ̀ á fò lọ tiwa màmá láti dára ìgbà ta ò bàbá tẹ̀dá jẹ́ ìjẹ́kọ̀ọ́ ní tìkọ́ ló kọrin yẹn tiwa ọ̀tọ̀ tọlọ́run ọ̀tọ̀ èrò ìbàjẹ́ tán bá rò sí ṣọ̀la kó tó di lálẹ́ gbogbo ẹ̀ àfò lọ tiwa màmá láti dára nígbà tá ò bá bá tẹ̀dá jẹ́ láì àmì ọlọ́run adéyẹmọ adémọ́lá orin ẹnìkan máa ń kọ fúnra mi pé tiwọn ọ̀tọ̀ tọlọ́hún ọ̀tọ̀ ìrò ìbàjẹ́ tán bá rò sí ṣọ̀lá kó tó di lálẹ́ gbé ẹ̀háfò lọ tí wá màmá láti dára nígbà tá ò bá bá tẹ̀dá jẹ́ <laughs> mo láyọ̀ láti sọ fún wa lálẹ́ yìí tó bá di ọjọ́ Friday yìí ètò wa máa bẹ̀rẹ̀ lórí Sobi FM ní Kwara State nílọrin every Friday every Friday iléeṣẹ́ tó so nígbọ̀wọ́ ẹ̀ iléeṣẹ́ Boram Food tí wọ́n ń ṣe òróró báwò alex onílé márùn iléeṣẹ́ boram food tí wọ́n ṣe òróró báwò one hour program ni o ẹ máa pè wọlé lórí subi fm ademama tẹ amama show ẹ live on facebook every friday Sebilun Najat concept in Subi FM láti máa ṣe nílọrin every Friday lámọ̀ọ́ pléènì lọ lámọ̀ọ́ pléènì bọ̀ lámọ̀ọ́ pléènì lọ alẹ́ à ń wo táìmù yẹn kó máa jẹ́ nine pm to 10 pm láago mẹ́sàn-án alẹ́ di aago mẹ́wàá àwọn èèyàn á pè wọlé oríṣiríṣi gift ẹgbẹ̀bùn ẹgbowó ẹgbàṣọ ẹgbóúnjẹ. iná tọ́lọ̀ ń dá sẹ́nìkan tó lè lù pa aláhi agbẹ́gilówó wàrádàláhu lẹ́dínà káfàró bìgá ìsẹ̀yìn lámìyànà ló khayran ọ̀káfà lọ́ọ̀lù mọ́mìnì nàlkìtàlà wàkánà lọ́ọ̀hù kọ̀wé yànà àzíza ìròyìn ayọ̀ tá a mú wá fúnra wa leléyìí ẹ̀ẹ́ Adabadija ìròyìn ayọ̀ tá a mú wá fúnra wa leléyìí every Friday Sebilu Najat concept on Sobi FM 9 p.m. to 10 p.m. Insha Allah. sponsor and powered by Boram Food tí wọ́n ṣe òróró báwo <laughs> ẹ̀wọ́ ọlọ́run ọba ọba àrà lórí prógrámù yẹn àwa ó tún wá sọ ọ́ di àrà tuntun gbogbo àwọn tó bá tún jálárìsìkì látún wá pè wá síbẹ̀ ó yá ẹ̀gbówó kalẹ̀ former senate president ni governor Kwara state ni mm Mustapha ni gbogbo wọn la máa pè gbogbo wọn la máa pè wá síbẹ̀ gbogbo wọn la máa pè á pè tùràkì ọ̀fìn lọ́rin everybody la máa pè ní agbára títọ́ lọ́hùn pẹ̀lú àṣẹ títóbi ọlọ́hùn hmm, bí ẹ wá sọ fún ẹ lálẹ́ yìí gbogbo ẹni tó ń wètò yìí lálẹ́ yìí jẹ́ ń sọ fún ọ ìmọ̀ràn mi rèé o Sheikh Abdulrafi Salahudeen ah àbá ìmáàmù láti abẹ́kúta sheikh abdulrafi salahudeen à ń bọ̀ mọ́ṣáláṣí yín lágbára ọlọ́run <laughs> now ṣé o fẹ́ gbọ́ mi jẹ́ n sáré ka àdìsí ànábì fún ọ sallallahu ta'ala alayhi wa sallam. and Ibn Abbas radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ọmọ Abbas ọlọ́run bá yọ́nú sí ẹ̀gbọ́n tá ànábì wí ni ó ní kọ́ọ̀lá kuntu khalifa rasulillahi sallallahu alayhi wa sallam yawman Ibn Abbas ó lóun dúró lẹ́yìn ànábì òun kírun lẹ́yìn ànábì lọ́jọ́ kan kí ó lábí àládábí ajé abdulsalam ìdáwà lájúmọ̀kẹ́ ó lóun kírun lẹ́yìn ànábì lọ́jọ́ kan òun wà lẹ́yìn ànábì lọ́jọ́ kan kọ́ọ̀l ànábì bá sọ báyìí ya gulaamun ànábì ni wọ́n mọ̀ yìí bọ́bí inni uallimuka kalimatin anabi ni mo fẹ́ kọ́ mo fẹ́ kọ́ láwọn àwọn gbólóhùn kan èmi náà wá fẹ́ gbẹnu anabi sọ fún yín lálẹ́ maami mojola yusuf ìyá alálùbáríkà ojú òní tiẹ̀ wò mo ṣẹ̀ṣẹ̀ mọ́nbà olùkàyírat mọ́nbà olùkàyírat àjọ máa ṣètò yẹn ni o mọ́nbà olùkàyírat àjọ máa èmi àti ẹ̀ lájọ máa hankọ programu yẹn lórí sobi fm every friday inshallah tá a bá lọ mẹ́kà òun á máa ṣe lọ tá a máa fi dé ọ̀gá mi muhammad jami sasa mustapha you are welcome anabi ni mo fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan hifazi lọ́ha ìwọ mi náà wá ń sọ fún ọ lálẹ́ yìí gbogbo ẹni tó wà ń bí anabi ní hifazi lọ́ha máa ṣọ́ ọlọ́run ọba rẹ o yahvaduka. Yeah, ọlọ́run ó ṣọwọ́ náà ìtumọ̀ aṣọ ọlọ́run ọba rẹ ni wípé gbọ́rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ gbẹ́rẹ́ ò lè ṣọ́ ẹ ìgbàdí ò lè ṣọ́ ẹ gbẹ́kúdè kankan kò lè ṣọ́ ẹ lẹ́yìn ọlọ́run bó o bá ti fọ̀rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run ni màá máa ṣọ́ ẹ gbọ́rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ o ò lè gbìjà ara rẹ ọlọ́run ni kó gbìjà ẹ̀dá. tajidu tuja haka. O ba ọlọ́run ọba tí ó mọ dàyà kọ gbogbo ogun tó bá wù tó bá fẹ́ fèsì ẹ̀ báyìí tó bá ti gbọ́rọ̀ rẹ̀ lọ́rọ̀ lọ́wọ́. anabi ní ìlàsà alita tó bá fẹ́ béèrè nǹkan tó bá ní ìdìrànlọ́wọ́ kan fas alilọ́ha ọ̀dọ̀ ọlọ́run ni o ti béèrè ọ̀dọ̀ ẹni tó fọkàn sí yẹn pé lágbájá ni ó ṣe mí lóore lágbájá ni ó ṣe mí láàánú asọ̀rọ̀ àná di bá mi ní ọmọnìyàn ọlọ́run nìkan ló lè fún èèyàn ní tí èèyàn bá ń fẹ́ bó bá lọ sọ́dọ̀ èèyàn léni tó fún ẹ léni tó fún ẹ lọ́la tó fún ẹ lọ́túnla tó bá di ọjọ́ mẹ́rin ó lè yẹ̀yìn padà àbí kó tilẹ̀kùn ẹ̀ kó sọ pé òun ò sí nílé. Hmm. wàyísà santa bó o bá ń wá ràn lọ́wọ́ ọmọ ìyá mi ọmọ àmúdá alága ẹ̀dá tí bá ń wá ràn lọ́wọ́ fastain billah ọ̀dọ̀ ọlọ́run ni ó wá ràn lọ́wọ́ rẹ lọ Lukman almuabubi ọ̀dọ̀ ọlọ́run ni ó wá ràn lọ́wọ́ rẹ lọ àgbọ́kànlé èèyàn asán ni ọlọ́run nìkan lọ́ba ti ràn ẹ̀dá lọ́wọ́ àwọn ọmọ nìyẹn àsìkò tá a wà yìí wọ́n á fún ẹ lóúnjẹ wọ́n á tún fọ́ ògùn ni má wàá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ babaláwo. So má wàá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ yẹ̀mí wò má wàá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ alágbègbà ọ̀dọ̀ ọlọ́run ni ó wá ràn lọ́wọ́ rẹ lọ ọlọ́run ní rìn dá lọ́wọ́ ò gbọ́ mi yé ọlọ́run ní rìn dá lọ́wọ́ wàláhì gbogbo ohun tá nábì sọ ni bó bá ti ń wá ràn lọ́wọ́ wá lọ sọ́dọ̀ ọlọ́run èèyàn ẹ̀yin tẹ́ wà lórí ètò yìí tó bá bá ń ṣíà ẹ̀ fún èèyàn mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá orí ńlá ọlọ́run bá ń ṣíà ẹ̀ fún wọn náà èèyàn mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá dákun hussein ẹlẹ́sìn ńlá gbogbo ẹni mò ń kí o. Hmm. ẹ ọlá pounds wá gbọ́ wá gbọ́ ohun tá nábì sọ o ọlá pounds broda mi láti Canada wá gbọ́ ohun tá à nábì sọ o ànábì sọ wípé wàá làm ẹni tó wà lórí ètò yìí ẹ lọ mọ̀ o ẹ lọ mọ̀ o ẹ lọ mọ o annal ummata ṣe rí gbogbo ènìyàn làwùjì támà àti ṣe ráwọn èèyàn kan tábà kóra wọn jọ àlá anyanfa òwúkà tábà láwọn ràn lọ́wọ́ bìṣẹ in ah a máa dúró tì ẹ́ a máa ràn ẹ́ lọ́wọ́ a máa kọ́lé fún ọ a máa ràn ọ lọ a máa ṣe gbá a máa ṣe gbà lámúyánfa òwúkà illa bi shay'in qad katabahu Allahu lak wọn à lè ṣe nǹkan kan fún àfin tọ́lọ̀ ń bá ti kọ fún ọ bí ò bá wá rí bẹ́ẹ̀ ẹni tí wà á ẹjọ́ sọ̀rọ̀ mọ́rán-mọ́rán yín tó promise ẹ pé tó bá ti di ending of the month ó máa fún ẹ lówó business tó dẹ̀ tún pe àwọn èèyàn jẹ́rìí sí ẹni kó wá ní ending of the month ending of the month dẹ̀ dé o dẹ̀ ń pè é kò dẹ̀ gbá aago rẹ mọ́ o ń pè é o dẹ̀ ti block ẹ ó yẹ kó o mọ̀ pé ọlọ́run ò kọ́ ọmọ ọ̀nu àwọn èèyàn ò lè fún ọ ní tọ́lọ́run bá lóhùn ò ní fún ọ. yàbá malẹ̀ Mustapha ọmọnìyàn kan ò lè fún ọ ní tọ́lọ́run bá ò ní fún ọ o. ò gbọ́ mi yé ọlọ́run ní í ṣe nǹkan fún yàn báwọn kábàkójọ tọ́ba láwọn ó ṣe nǹkan fún ọ kó lè bọ́ sí fún ọ àfi tọ́lọ́n bá kọ́ nìkan ní ó rí bẹ́ẹ̀ tọ́lọ́n ò bá kọ́ kò lè rí bẹ́ẹ̀ yàrá ìmọ̀jọ́lá Yusuf èmi ti rí èèyàn tó ti promise wa lówó rí pé ẹ máa bọ̀ wá gbowó ẹ máa bọ̀ Ramadan ọdún yìí ìmáàmù kún fàyàkùn Ramadan ọdún yìí á bá yín sanwó orí tẹlifíṣàn Light of Truth ọkàn wa dẹ̀ ti balẹ̀ àwa fi ọ̀dọ̀ àwọn èèyàn tó kù lẹ̀ àwa lọ mọ́ torí a ti gbà wípé ah eléyìí tó ti promise wa yìí ó kù four days tá a máa kí aṣam lọ́dún yẹn abádọ́dọ̀ ẹ̀ ló bá di wípé gbagam bó kókó pé ṣe kọ́kọ́ rí wa oríṣiríṣi a ní ẹ̀yin lẹ dá yìí ní fún wa. Ah, pé ká wá èmi dẹ́ ni fún yín ẹjọ́ ń jò lájọ sọ bẹ́ẹ̀ náà à ah, la ilaha illallah ẹsẹ̀ wa dẹ̀ ń kọ́lẹ̀ èmi àtàwọn tá a jọ lọ ẹsẹ̀ wa dẹ̀ ń kọ́lẹ̀ ó lóun ò tiẹ̀ rántí mọ́ á dẹ̀ kí aṣáámú ní four days àwọn orí tẹlifíṣàn dẹ̀ ń dà wá láàmú àṣẹ wa bẹ̀rẹ̀ ẹ̀rìn ìjọ náà ni mo ti gbà yí pé wò ó ẹ̀yin ọmọ ẹ wá ẹ má fọkàn sọ́dọ̀ èèyàn mọ́ ọ̀dọ̀ Ọlọ́run ni ẹja fọkàn sí ẹ má blame ẹ àwọn fẹ́ máa ṣépè ẹ má blame ẹ ẹ má ṣépè fún Ọlọ́run ò kọ́ Ọlọ́run ò kọ́ nu ìjọ yẹn ni mo ti gbọ́ àdìsí ànábì yìí kò sí nǹkan kan táwọn kan bá kójọ tó bá láwọn ràn ọ́ lọ́wọ́ ọmọ ìyá mi hàn lè ràn ọ́ lọ́wọ́ àyàfi ntọ́lọ̀ ti kọ́ mọ́ ọ. Dr. Ògúnṣọlá Ọláwálé Jàjì ẹ̀dá kan ò lè ràn ẹ̀dá lọ́wọ́ lẹ́yìn tọ́lọ́mbà ti kọ́ mẹ́dà yóò ṣẹlẹ̀ sẹ́dà àmọ́ a blame ẹ̀ ah, ó promise mi o ó lóun rán mi lọ mọ́kà o kò fún mi mọ́kà o ìgbà ọlọ́run ò kọ́ mọ́kà kó ọlọ́run ò kọ́ pọ́dọ̀ rẹ̀ ló ti lọ mọ́kà ni èébú kọ́ èpè kọ́ gbọ́ yé ẹni tó ní wá gbowó ọjà tí ò fún ọ èébú kọ́ ò gbọ́rọ̀ ọlọ́run yé ni ẹnìkan kan ò lè ṣe é láǹfààní kankan àdìsí anábì ni ẹnìkan ò lè ṣe é láǹfààní kan àfi ntọ́lọ́mbà kọ́ mọ́. anábì ò dákẹ́ o ẹ̀dùn gbọ́ntà anábì sọ sallallahu alaihi wasallam anábì wa tún sọ wípé wàláwù tàmáhù àlà àyàdòrúkà tí gbogbo ayé bá tún wá kójọ tábánilágbájá yìí a máa rí ẹbọ a máa já ẹbọ a máa fẹnu wa yìí bá tiẹ̀ jẹ́ ẹnu wa yìí a máa fi yọ ẹnu wa yìí a máa fi bá tiẹ̀ jẹ́ gbogbo ọ̀nà tó bá fẹ́ gbà láti ga àwa yìí àwọn nǹkan wà wọ́n tún máa fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ àwa yìí a máa make sure wípé òkè gíga yẹn ò ní gùn anábì ní wò ó wọ́n ń play ni wọ́n play ni wọ́n ń ṣeré ni lámìyàdòróka ilà abiṣẹ nkọd katabahu lọhùlák wọn à lè kó nira kankan o. ọ àfi ntọ́lọ́mbà ti kọ pé yóò ṣẹlẹ̀ amẹ́bọ̀ ọlọ́rin wọn à lè kó nira kankan bẹ́ẹ̀ dá láyé àyàfi ntọ́lọ́mbà ti kọ pé yóò ṣẹlẹ̀ má bílẹ̀mù ẹni tó sọ pé òun ò ṣe nǹkan fún ẹ tí ò ṣe fún ẹ mọ́ ọlọ́run ló ní kò tí tó àsìkò tí ó ṣe ìgbà bíi wà ẹni tó expect lè ṣe ẹ lóore o ẹni tó expect ó lè ṣe ẹ lóore o ẹni tó fọkàn sí ó lè ṣe ẹ lóore o jẹ́ wá sòdodo ọ̀rọ̀ fún ẹ ẹni tí ò ṣe ẹ ẹni tí ò ṣe ẹ lóore lénìí tó bá wá torí ẹ̀ bá ẹ jà tó lè padà ṣe ẹ́ lóore lọ́la. bẹ́ẹ̀ ni kájọlá ẹni tí ò ṣe ẹ́ lóore léni lè padà ṣe ẹ́ lóore lọ́la. ó dáa o jẹ́ wá sọ fún ẹ léni èmi ò sòdodo ọ̀rọ̀ fún ọ tó ń wò mí yìí gbọ́ bí mo ṣe ń sọ fún ẹ lèmi náà ń sọ fúnra mi oore rẹ ò sí lọ́wọ́ mi oore mi ò sí lọ́wọ́ rẹ oore mi àti ẹ ọwọ́ àṣẹ̀dá wa ọlọ́run ọwọ́ ọlọ́run wa ló wà. ẹ̀dá tí o bá ti nígbàgbọ́ tí ò bá ní ìmánì yóò máa wò pé lágbájá o eh, làá fi ń sọ fún ọ má fọkàn sọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ Ọlọ́run ni o fọkàn sí nǹkan kò ní ṣẹlẹ̀ ewé kò ní jábọ́ lára igi láyé kọlọrun mọmọ ń pa ẹ ìsàsáàlítà fasalillah Jaji mọbálájí moshood Jaji otos a máa bẹ̀rẹ̀ prógrámù sebil najat lórí sobi fm níjọ friday every friday la máa ma ṣe nine pm to 10 pm sponsor and power by boran food and drinks bá mi sọ fún ẹnjìnìà tajudeen ẹlẹ́kùrú tó máa ń fún wa lówó nu ramadan jaji mò ń rìn nìyẹn o kàn kó wá fún wa àwọn èèyàn máa pè wọlé ká tún bẹ̀rẹ̀ sí ní fáwọn èèyàn lówó iṣẹ́ tó lọ rán wa nù. No ẹ̀dá kan ò lè já wa bọ́ o torí pé ẹni tó lòun ò já ẹbọ yẹn kọ́ ló gbé ẹ ga gbọ́ mi yé. ẹ̀já kò lè já ẹbọ láyé kò sí ẹ̀dá kan láyé tó lè jẹ́dá kan bọ́ láyé ẹni tọ́lọ́run bá ti lóun gbé ó gbé nù. No. báwọn kan bá kójọ bàbá làwọn ò ṣe é láǹfààní kan wọn à lè ṣe é láǹfààní kankan ntọ́lọ́mba kọ́mọ́ ẹ òní ò rí bẹ́ẹ̀. ìdí ni wípé gbogbo ẹni tó ń gbọ́ mi láyé lénìí tó ń wò mí láyé lénìí ọ̀dọ̀ ọlọ́run ẹja gbọ́rọ̀ wá sí o ọ̀dọ̀ ọlọ́run òní ẹja fi ọ̀rọ̀ wa tì sí. Si lẹ́yìn ọlọ́run àfọlọ́run rúfin àtẹlẹ aklam kálàmù tí wọ́n fi ń kọ nǹkan ọlọ́run ti parí ẹ̀ dèdè bí màá ṣe ní láyé dèdè bí màá ṣe jẹ́ láyé wọ́n ti kọ dèdè bó ṣe jẹ́ láyé dèdè tó ní láyé wọ́n ti kọ wàjà fati sohof wọ́n ti pàwé dé Kasim Akisaya wọ́n ti pàwé dé wọ́n ti pa dé ò ní kọjú lé tọ́lọ́mbà kọ pé ó kọ̀nà ò ní ní mọ́jú mọ́tò tọ́lọ́mbà kọ pé ó ní lọ ò ní bíjú ọmọ tọ́lọ́mbà kọ pé ó bì lọ alẹ́ ọ̀wẹ̀ ọlásùnkànmí à ń retí àwọn tó máa ń fún wa lówó nìyẹn à ń retí every Friday ní program ẹ máa wáyé lórí Síbí FM ẹ máa máa ṣe live on Facebook ẹ̀dá ò lè ní ju tọ́lọ́mbà kọ pé yóò ní lọ ìwọ lè ṣe wàhálà o lè dààmú kó já sí wípé gbogbo dààmú yẹn ọmọ tó bí ní ó padà wá fòpin sí dààmú yẹn fún ẹ ọlọ́run máa gbọ́kọ̀ ọlọ́run máa gbáya díẹ̀ ìgbàgbọ́ wa ẹja ajó rọ̀ mọ́ lọ́hùn ìgbàgbọ́ wa ẹja ajó rọ̀ mọ́ lọ́hùn sórí ìgbàdí tó ń so mọ́ dìhùn ìgbà dí tó ń so mọ́ di òun gbogbo gbẹ́rẹ́ òun lórí odó òun lórí ọlọ́run ọlọ́ọ̀hì sítórì ni ìjọ tó rẹ́rìn ó wà nù kádàrá ìjọ tẹ̀dá ó sunkún ó wà nù kádàrá ìjọ tó lọ tó tà ó wà nù kádàrá ìjọ tó lọ tó ní tà ó wà nù kádàrá gbogbo nǹkan láyé lábẹ́ kádàrá ọlọ́run. anabi sallallahu alayhi wa sallam njọ tá a bá ti wà nínú oyún ni wọ́n ti kọ́ńtà jẹ bí kátìbí rísíkì dìde àrísìkì tèmi àti ẹ̀ tá a lò láyé wa wọ́n ti kọ́ wà á mọ̀lẹ̀ yìí iṣẹ́ tá a ṣe tá a fi ní láárí wọ́n ti kọ́ wà á jálè yìí dìde ọjọ́ tá a lò láyé wọ́n ti kọ́ ṣẹ́kí yanka nam sàáyídàn olórí ibú lẹ̀dá òjẹni olórí ilé lẹ̀dá òjẹni wàláhì ti kọ́ ẹni tó taka sí ọ tó ní wàá rí nǹkan kò lè ṣẹlẹ̀ sí ẹ nǹkan kan ṣeré yàká tó ta yẹn ó ń darẹ̀ láàmú ni tí anything bá wá ṣẹlẹ̀ sí ẹ lẹ́yìn ìgbà tó tàka tán yẹn ó ti wà nù kádàrà pé yóò ṣẹlẹ̀ sí ẹ ni ebi nàìjíríà kan náà la wà tá ara wọn kan tó ti àwọn ológun mọ́ ọgbà ẹ̀wọ̀n ó ti ti àwọn ológun yìí mọ́ ọgbà ẹ̀wọ̀n nàìjíríà yìí náà ni pírẹsidẹ́ǹtì kan náà ni ó dẹ̀ dájọ́ kú fún wọn òun tó bá dìgbà báyẹn lọ pa ogun àwọn ẹni yìí kọjọ́ yẹn tó tó ẹni tó dájọ́ kú fún yẹn ló padà kú àwọn tó dájọ́ kú fún wọn dẹ̀ firi wọn òun tó wá dájọ́ kú ni ò padà wá sí láyé mọ́ ẹni tó sọ pé kú ọ̀nà tó gbé gbà ọlọ́run ni ó di òpó ọlọ́run ọba mú ṣùgbọ́n òpó ọlọ́run ni ó dì mú kò sẹ́ni tí ò ní kò sí ẹni tí ò ní ní dààmú kò sẹ́ni tí ò ní ní wàhálà lábẹ́ kádàrá ọlọ́run ni níjọ́ bí wa nǹkan méjì náà ni wọ́n á bí ire wọ́n á bí ibi afáwa aláṣẹlà ẹkú rìn lọrin wọ́n á bí ire wọ́n á bí ibi wáì táwa gbé àwa ire ìjọ bí mi ìjọ bí ẹ nǹkan méjì ni ìyá wa jọ bí ìyá wa bí ire ìyá wa bí ibi ire làwa ọmọ kí ló bí ọkùnrin obìnrin ní yá ẹwọ ẹ ẹfàṣọ sí lọ́rùn ìkejì ọmọdà ibi ọmọdà ńbọ ló wà ẹgbẹ lọsẹ ń lọ bò mọ́lẹ̀ ó yẹ gbé ibi yẹn lọ sẹ́ǹkùlé ẹ lọ bò mọ́lẹ̀ ẹ ya bí ibi wọ́n gbé àwa wọnú ilé wọ́n gbé àwa wọnú ilé àwa ń jẹ́ ire wọ́n dẹ̀ gbé ibi wọ́n lọ bò yẹn mọ́lẹ̀ tí ń já sí pé méjèèjì náà láàmọ̀ láàmọ̀ taste nínú ayé bá a ṣe ń taste ire láàmọ̀ taste ibi torí bá wá ń gbé ibi lọ tó bá fẹ́ lọ bo ibi mọ́lẹ̀ lẹ́yìn kùlé ibi ò wá mọ́ ibi ò mọ́ sọ. So, ibi yóò máa sọ fún ọmọ tán gbé dání ẹ pé ìwọ ọmọ wọn ń gbé wọ lọ nulẹ àjọ wa nu oyún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o ọmọ ìyá sẹlẹ yóò welcome ẹ àjọ wa nu oyún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o ọwọ́ àgbé wọlé ni wọ́n ń kẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n ń faṣọ sí ọ lára wọ́n ń tọ́jú ẹ abáríkà ẹ kú ewu ọmọ o ọlọ́run á wò o ọlọ́run á sí o a dúpẹ́ o akọ lègìdá bí o a dúpẹ́ ó ti bímọ o wọ́n wá gbé bàbá ọmọ ni ẹ bá ń gbé bí ọmọ òyìn lọ bó lẹ lọ bó mọ́lẹ̀ ẹ bó mọ́lẹ̀ ẹ bó mọ́lẹ̀ ẹ eh, ibi ò wá máa ní ẹ ìwọ ọmọ torí bá ṣe ń gbé ọlọ́ọ̀nì bá ṣe ń gbé ọlọ́ọ̀nì à ń gbé ọlọ́ọ̀nì olé òní bó ṣe wò ó pẹ́ láyé tó sórí ibi tó lọ bò mímọ́ ni ìwọ náà ń padà bọ̀ wá bẹ́ẹ̀ o. ibi tó bò mímọ́ yẹn ìwọ náà fúnra rẹ̀ òun padà bọ̀ wá bẹ́ẹ̀. gbogbo ẹni tó ń wò mí gbogbo ẹni tó ń gbọ́ mi gbogbo ẹni ọlọ́run kọ kádàrá pé àjọ ń wòra wa máa máa máa try láti sọ pé o fẹ́ please àwọn èèyàn o o lè satisfy èèyàn o ìwọ ni kò má ṣera ẹ o má ṣera ẹ ní o má ṣera ẹ o má ṣera ẹ o bá ṣera ẹ tó ṣe ara ẹ fúnra rẹ àwọn ọmọ tó bí òní ṣàdúrà fún ọ wọn tún máa ṣépè fún ọ ni <laughs> ó jẹ ó jẹ máa wo ti ó jẹ máa bá tiẹ̀ lọ ibi tí ládàlẹ ayéjàre ajá tó yàn ọlá jámi o ti ti bi tire òun ládàlẹ ayé o máa bá tiẹ̀ lọ ni o máa bá tiẹ̀ lọ o yẹn tó wá sin ẹni gbẹrẹ pàkọ́. èmi yìí gbọ́ orin orin kan wà tí máa ń gbọ́ dáadáa mo kàn láìkì tíráàkì kan nú orin yẹn ó gbọ́ mi ìyá ọmọlọ́lá àbí bàtí púpọ̀lá orin kan wà mo láìkì tíráàkì orin yẹn tí má ti kọ yẹn nísìnyí wọ́n náà ó ti wọ́ ò lè sọ fún mi pé ò gbọ́ rí ò gbọ́ ò gbọ́ tọmọkùnrin yẹn sọ ni ṣe fẹ́ gbọ́ <laughs> àràmàràmìdé ṣé o fẹ́ gbọ́ tó bá fẹ́ gbọ́ mo nídìí kẹ táìpù kí mo fẹ́ gbọ́ orin yẹn <laughs> Allahu akbar kabira ẹni bá fẹ́ gbọ́ mo fẹ́ kó táìpù bóyá mo fẹ́ gbọ́ olóríire lórin yẹn bá wí ẹni tó ní nǹkan ṣe láyé olórin yẹn bá wí ẹni tó ní nǹkan ṣe láyé lórin yẹn ń bá wí ẹ̀gbọ́n tó wí olórin yẹn wí ni tí n bá da akọ rẹ̀ dáhùn tí n bá kọ́ ni yẹn gan ẹ̀gbọ́n tẹ ẹ̀ níran kan lọ́bẹ̀ <laughs> kazeem akisa ìhájà Kudirat ẹ̀gbọ́n tó lórin yẹn wí ni Adegold ó ní ẹ má dá mi dúró èmi lọmọ bàbá olówó wọ́n fẹ́ dá mi dúró ah gbọ́ mi yé má jẹ́ kán da ẹ dúró má gbọ́ mi yé má jẹ́ kán má jẹ́ kán da ẹ dúró ah ah abẹ́ da ẹ dúró ni o ọmọlọmọ yà tètè pariwo síta ó ní ẹ má dá mi dúró èmi lọ́mọ bàbá olówó sọ pé bàbá ti olówó bàbá tèmi olówó ẹni tí bàbá rẹ̀ lówó náà tó fẹ́ dá ń dúró o ká tó wá sọ pé àwọn tí bàbá wo olówó wá gbọ́ mi yé má jẹ́ ká da ẹ dúró alibalogun oríyọmí má jẹ́ ká da ẹ dúró má bá tiẹ̀ lọ má bá tiẹ̀ lọ má wẹ̀yìn tó bá ń wẹ̀yìn àwọn tẹ́jọ́ ń rìn bọ̀ wọ́n gbẹ̀gbẹ́ rẹ̀ wọ́n já ẹ lẹ́nu gbogbo yín jọ ń rìn ni ṣé abdulrahman fasasi gbogbo àjọ ń rìn àjọ ń rìn ilé ayé ni àwọn èèyàn tó bá rí pé o fẹ́ mẹ́sẹ̀ síwájú jà wọn lọ báyìí wọ́n mọ̀ fọ́ ọ lásọ báyìí ni bí kò dúró tó bá ti wá wẹ̀yìn wò wọ́n gbẹ̀gbẹ́ rẹ̀ wọ́n lọ́nu. jẹ́ ń sọ fún ọ níparí ọ̀rọ̀ mi lálẹ́ yìí níparí lẹ́kṣọ̀ mi lálẹ́ yìí àlùfáà àbúrò olúdé jẹ́ ń sọ òdodo ọ̀rọ̀ fún ọ. ayé gbogbo nǹkan rẹ pátápátá olùgbọ́ mi lálẹ́ yìí. ọlọ́run ni ò fọ̀rọ̀ rẹ lé lọ́wọ́ àlébáyà mọ́ ọlọ́run ni ò fi ọ̀rọ̀ lẹ lé lọ́wọ́ torí pé kò sẹ́ni tó mọ ẹ̀dá bí ọlọ́run kò sẹ́ni tó mọ̀ ẹ̀dá ẹni tó dá ẹ wáyé alladhi khalaqaka fasawwaka ọlọ́run huwa alladhi adhaka òun lọ́ba ti ń panilẹ́rìn wa abuka òun lọ́ba ti ń panilẹ́kún wa amata ọlọ́run ní ń pani wa ahya òun náà sì ni lọ́ba ti ń yé ni lẹ́yìn ọlọ́run àfọlọ́run ẹnìkan ò lágbára lórí kádàrá ẹ̀ torí pé jọ́tọ̀rọ̀ nǹkan kádàrá kò pẹ́ nìkankan jókòó kalẹ̀ bí mo fẹ́ kọ kádàrá lágbájá adimola sis ọlọ́run ò pé ẹnìkan jókòó báyìí kalẹ̀ bí mo fẹ́ kọ kádàrá lágbájá. Ah, ṣe rí tó dálẹ̀ yẹn ó máa wó ni ó máa bàjẹ́ ni irọ́ ni jẹ́ bẹ́ẹ̀ irọ́ ni bẹ́ẹ̀ irọ́ ni bẹ́ẹ̀ àdáńgbá adnan irọ́ ni jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run àfọlọ́run èyí táwa tún fẹ́ bẹ̀rẹ̀ níjọ́ friday friday yìí nìsín àwọn kan náà tún kówó kalẹ̀ àwọn kan ṣe kí ni àwọn kan náà kówó kalẹ̀ iléeṣẹ́ boram tó ń ṣòroro báwò náà kówó kalẹ̀ o gbọ́ mi yé iléeṣẹ́ bẹ́ẹ̀ ni ọlásùnkànmí àlẹ́ ọ̀wẹ̀ ṣe rí iléeṣẹ́ báwò náà tó kówó kalẹ̀ every friday lórí sobi fm sobi fm nine pm to ten pm ẹ máa máa pè wọlé ní pẹ̀lú oríṣiríṣi gift èyí tọ́lọ́run á wà nù a sì ní yé ṣe ọlọ́run ó jọ nínú àánú ẹ̀ mo ṣe ládùúà ká tó bẹ̀rẹ̀ ètò yìí pé wọ́n tó wà lórí ètò yìí ò ní sunkún mọ́ ẹ lọ nu ọlọ́run o ẹ lọ nu ọlọ́run o ẹni tó lóun fẹ́ mọ iye kádàrá rẹ wò jẹ́ kí n bọ́ yẹ yẹpẹ wò jẹ́ n bọ́ tẹ yẹpẹ yìí kí ni yẹ̀pẹ̀ yìí fẹ́ bí yẹ̀pẹ̀ ò lè bí nǹkan kan àfi yẹ̀pẹ̀ kọ́lé ni lórí tó bá ti ń so òkúta mọ́ tó bá ń sòkò mọ́ bó wọn ní sòkò mọ́ láyé ẹni tó bá ní ká má sòkò mọ́ láyé bí ẹni tí ò fẹ́ ga ni ò gbọ́ mi yé sórí gbogbo òkú tó bá sọ mọ́ ìwọ sáà mọ́ kókò yẹn jọ kò fi kọ́lé ní tiẹ̀ ọlọ́run ni aláì ọlọ́run ni ọlọ́run àwọlá bó ṣe tó nínú àánú ẹ̀ gbogbo ẹni tó jọyìn wa lálẹ́ yìí àánú ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ọlá títóbi ọlọ́run ọlá agbára ẹ̀ ọlá ògo ẹ̀ ọlá ìpè méjì ọlọ́run ẹ̀yin náà wo nísìn ẹwẹ́ nìyí ṣé ìwọ tó wà lórí ètò yìí mo fẹ́ kó type sórí programu yìí pé mo dúpẹ́ tèmi fọlọ́run bẹ́ẹ̀ ni ọlásùnkànmí àlọ́ ẹ̀ àwọn eléyìí máa ń kówó fún mi gan ni o wàláhì. Ah, wọn ní gbókùn yín wálé nílùú òyìnbó lágbára ti tọlọ́run hmm. wọn ní gbókùn yín wálé o ó dúpẹ́ tiẹ̀ fọlọ́run ṣé olúwa a ajé Abíọ́dún Adéjọkẹ́ ó jẹ́ dúpẹ́ tiẹ̀ fọlọ́run ó jẹ́ dúpẹ́ tiẹ̀ fọlọ́run dúpẹ́ tiẹ̀ fọlọ́run o èmi dúpẹ́ tèmi fọlọ́run o ẹwẹ́ nìyí. ẹ ẹ wo fídíò ẹni náà ẹni tọ́lọ́run ṣàánú nípa ṣẹ́rí. thirty five million lẹ́nu yìí nídìí báyìí thirty five million ló nídìí. ṣé olúwa lágbára ọlọ́run tá a bá ti dé láti hajj ẹ wọ́n bẹ̀rẹ̀ pípa ànùmọ́ bọ̀ lamẹ́ríkà tá a bá ti dé láti hajj màá lọ sí money program ní South Africa from South Africa down to America inshallah bí kudratila after hajj ṣẹ́rí létẹ̀ ní dúró sí yìí ó ti ta léyìí o wọ́n wá lónìí di thirty five million àwọn kan bá gádà owó jọ wọ́n dá twenty two million fún ẹnìkan dẹ̀ gbowó yẹn sá lọ. ẹnìkan dẹ̀ gbowó yẹn sá lọ. so wá ríwọ náà tó wà lórí ètò ìlálẹ́ yìí jáàjọ fẹ́ ni ìlówó pẹ̀lú tọ́lọ́mbà fún kálukú yín lágbára. àkáàdì nọ́mbà rẹ̀ màá pè jáde ẹ̀wọ́ tó bá jẹ́ fastest finger ẹ̀jọ́ ìwọ tó bá ẹ Tayo Son olóríire mò ń bọ̀ láyé UK náà lágbára ọlọ́run inshallah ẹ̀yin tẹ́ bá jẹ́ fastest finger ẹ̀jọ̀ torí ọlọ́run bẹ́ẹ̀ ni abẹ́kúta lẹ́nu yẹn wà Sheikh Abdulrahman Salawudeen wọ́n mọ ẹni tí mò ń sọ yìí ẹni tó bá jẹ́ fastest finger ẹ̀jọ̀ sáré bá mi type àkáǹtì yìí Pópóọlá Ahmed Bíọ́dún náà ń jẹ́ Pópóọlá ahmed abiodun access bank zero zero four zero seven nine three one five zero jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí zero zero four zero seven nine three one five zero access bank Popoola ahmed abiodun zero zero four zero seven nine three one five zero ẹ bá mi táàpù ẹ̀ síbẹ̀ access bank agbẹ́pọ̀pọ̀ ahmed bíọ́dún wa double zero four zero seven nine three one five zero zero double zero four zero seven nine three one five zero access bank ọlọ́run àwọlá bó ṣe tó nínú àánú ẹ̀ èmi àti àná.